láti ọ̀dọ̀ rẹ lọ nǹkan wọ́n ní wọ́n fún àwọn nílàbárẹ̀ pé ìjọba ó ń fún àwọn èèyàn lówó tí í ṣe kórìmọ́tà lu covid nineteen wípé kí àwọn èèyàn kan máa fíìlì fọ́ọ̀mù àwọn náà wá gba fọ́ọ̀mù náà fíìlì nígbà táwọn fíìlì ẹ̀ tán wọ́n sá sẹ́ndì mẹ́sẹ̀gì sí àwọn lẹ́yìn àsìkò díẹ̀ lórí fóònù lọ́dún tó kọjá pé owó covid nineteen fẹ́ gba fọ́ọ̀mù rẹ̀ níjò ní ìpè ẹ fẹ́ gbà nọ́mbà báyìí báyìí ní kẹ́ pé o láti mọ bí ẹ ṣe lè rí owó náà gbà àwọn wá pe nọ́mbà yẹn ẹni tó gba ẹni tó ó gbé fóònù ọwọ́ sọ pé kí àwọn sẹ́ndì àkáǹtì nọ́mbà wọn tó jẹ́ ti báǹkì kan ní pàtó àmọ́ àwọn kò lo báǹkì yẹn làwọn bá wá ẹnìkan tó ń lo báǹkì ọ̀hún àwọn wá sẹ́ndì àkáǹtì nọ́mbà yẹn sí ẹni náà tó kàkà tó fi yẹ kí wọ́n sẹ́ndì owó ìdẹ̀rùn covid-19 kí aláàtì ó fifty two thousand naira ni wọ́n já nínú sixty two thousand naira tí ẹni ẹlẹ́ni ní lákàntì ẹ̀ àwọn pẹ̀lú ẹni tí ó ní àkáǹtì àwọn lọ sí báǹkì láti lọ rèé jẹ́ kí wọ́n bá wọn blọ́ọ̀kù ẹ̀ ní báǹkì àwọn wá làwọn rán owó san ní owó tí wọ́n já wọn lẹ́yìn eléyìí àwọn ọmọọgbà tí ẹni náà tún lọ bá wọn ní báǹkì pé kí wọ́n fòun ṣí àkáǹtì òun padà ní ọ̀sẹ̀ méjì sẹ́yìn báyìí ní ẹni yẹn ó tún wá lọ sí báǹkì pé òun fẹ́ gba owó ẹni tó ní àkáǹtì gangan ni o ó lọ sí báńkì fóun fẹ́ gbowó bóyá báńkì ò tí ì bá yanjú n tó kọ̀ǹplẹ̀n lé lórí ni o bí kan ni o wọ́n ṣáàjì òye ní báńkì pé kò lè gbàjú ẹgbẹ̀rún márùn-ún náírà péré lọ látàrí pé wọ́n tún ti wọ́ọ̀kẹ́ fifty thousand naira kúrò nínú àkáǹtì ẹni náà kàn má ẹni yìí wá sọ pé àwọn tí àwọn san owó tàkọ́kọ́ iná ni àwọn ò tún san tìkejì èyí tó ń lọ mọ́ àwọn lọ́rùn báwọn àwọn á tẹ̀lé ah, ah, àwọn kọ́lá àwọn fasábàbí ẹlẹ́ẹ̀kejì yìí wípé ṣé àwọn làwọn ò tún bá san owó ẹlẹ́ẹ̀kejì náà ni àbí àwọn akọ́ làwọn ò bá san ọjọ́ ìbéèrè tí àwọn fẹ́ fàyọ ní àárín o eléyìí ọjọ́ ìbéèrè alákọ̀ọ́kọ́ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ó lè tó wá láti ọ̀dọ̀ Umar Abdullah láti US wọ́n ní pẹ̀lú bí Islam kò ṣe fún wa ní àǹfààní láti máa yan àyò yan ìkọ̀sìn láàrin àwọn ọmọ wípé ó ní ọkùnrin tó ṣe pé àwọn ra gold àwọn rà fún táwọn ò sì máa nǹkan kan fún àwọn ọkùnrin wípé ṣé àwọn lè máa ra góòdì pamọ́ náà fún àwọn ọkùnrin àbí nǹkan míì ò ní àwọn lè máa rà pamọ́ fún àwọn tó jẹ́ ọkùnrin láti má bàa ṣe àbòsí láàrin wọn eléyìí ó jẹ́ ìbéèrè kejì ìbéèrè kẹta wọ́n ní bíjọba nàìjíríà ṣe ní pé owó five hundred naira àti one thousand naira kò ní value mọ́ báyìí àmọ́ àwọn ọlọ́jà kan gba àwọn owó five hundred one thousand ọ̀hún ṣùgbọ́n ọjà tó bá ṣe déédéé one thousand wọ́n lé ní one thousand four hundred àbí one thousand five hundred naira nítorí pé owó àtijọ́ ni èèyàn fẹ́ fi ra ọjà ọ̀hún lọ́wọ́ wọn wípé ṣe lè kọ̀ bọ́ sí abẹ́ rìbá bákan náà ṣé kò tún bọ́ sí abẹ́ rìbá tí àwọn kan bá ń bá ní gba owó five hundred naira one thousand naira jọ wípé àwọn ọmọ bí àwọn ṣe lè kó lọ sí ẹ̀yìn ẹ̀ka báńkì CBN tí wọ́n wá ń sọ pé lọ four thousand naira làwọn gbà lórí twenty thousand naira lápẹ̀rẹ̀ ipe ṣe kọ̀ọ̀kan sábẹ̀ rìbá ẹ̀jẹ̀ ń darúgbà. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah muhammad ibn abdullah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. aleykum salaam wa rahmatullahi wa barakatuh. ìbéèrè alákọ̀ọ́kọ́ wọ́n tọ́ka sí pé ẹni ń wá fáwọn wọ́fọ̀ nítorí pé téèyàn bá rójú ìgbà náà ló máa ń wá ìrojú káàkiri wọ́n níjọba àpapọ̀ fẹ́ pínwó fáwọn èèyàn nítorí àrùn àjàkálẹ̀ covid-19 ma á ní kẹ́ lọ́ọ́ gba fọ́ọ̀mù tẹ̀yìn ń wá owó àwòfù ẹni tí ó ń ṣe kéde kò í ṣe dandan kọjá ìjọba nítorí pé ẹ̀rọ ayélujára wọ́n wà ní àrọ́wọ́tó gbogbo èèyàn oníkálukú sì máa ń lò lọ́nà tó bá wù ú ọ̀pọ̀lọpọ̀ oníjàmbá ni máa ń forúkọ ẹlòmíì ṣèjàmbá wọn á ní kẹ́ fàkáǹtì yìí ránṣẹ́ àwọn tàtàrà rẹ̀ wọ́n dénú àkáǹtì eléyìí tẹ́ fi ránṣẹ́ lákáǹtì ní báǹkì yẹn wọn á tàtàrà nọ́mbà tẹ́yìn fi ránṣẹ́ wọ́n kówó nínú àkáǹtì ti ṣe susan náà lẹ susan òfin Allah ṣùgbọ́n ẹni yẹn kò yẹ kó tún padà sí máa lo àkáǹtì yẹn mọ́ lẹ́yìn ìgbà tẹ́ ti tọrọ lọ́dọ̀ báǹkì pé kí wọ́n bá ń gbèrò láì jẹ́ pé ó bùn yín gbọ́ torí ayé bá mọ̀ irun tó ti ṣẹlẹ̀ tẹ́lẹ̀ tún lè ṣẹlẹ̀ tẹ́ ẹ bá mọ̀ pàgbára yín ka ẹ lè forí rọ ẹ sọ pé kó lọ sí àkáǹtì rẹ̀ padà pàgbára yín ọ̀bá ka tẹ́ lè forí rọ ẹ bá dá mọ̀ràn pé kó lọ sí àkáǹtì mi torí ẹ̀ òun á lọ dá sí lẹ́yìn irun tó ṣe lọ́jọ́ lọ́jọ́ lọ́jọ́ tó ti kọjá tó wá tó wá ṣe wọ́n ń padà bọ̀ wá báyìí pé irun tá a wí tún ti ṣẹlẹ̀ o ó tún forí rọ kò sí nǹkan kan tẹ́ forí rọ òun ni ó sábàyà gbàgbà pàgbàrò ń kà nìkan òṣìṣẹ́ tí ó mì tí ó tí ó tí ó mì òun lẹ́sẹ̀ torí rẹ̀ òun náà ní kó máa dágbọ̀ òun ní máa dáràn ẹni tó ní gbàdúrà ti gbọ́ bófin ṣẹ̀ríyà ó ní ká ṣe dọ́gba níbi ṣíṣe dáadáa sáwọn ọmọ wa àwọn ọlọ́mọbìnrin táwọn ti ń ra wúrà fàdákà pamọ́ fún torí obìnrin tó bàjẹ́ láì jẹ́ pé àwọn sì ń ṣerú rẹ̀ fọkùnrin kí ni táwọn lè ṣe táwọn òfin ní alábòsí láàrin yẹn àkọ́kọ́ gold àti silver diamond àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nǹkan ọ̀ṣọ́ ni fáwọn obìnrin kì í ṣe nǹkan ọ̀ṣọ́ rárá fáwọn ọkùnrin torí ẹ̀ nǹkan tí oníkálukú nínú àwọn ọmọ yín bá ń bùkátà lásìkò kọ̀ọ̀kan tẹ́ ń bá ẹ̀já lábòsí. lópin ìgbà tó bá ṣe pé àsìkò tẹ́lẹ̀ yìí ló tó láti jẹ́ pé kẹ́ ẹ nǹkan báyìí fún kẹ́ fún láì kò bìlà pẹ̀lú èèlò lẹ fi ṣe ní tẹ́ fẹ́lẹ̀ yìí yàtọ̀ sí ìtẹ́ ṣe tọ̀hún fún tọ̀hún ẹni tí kálukú sábùkátà lẹ́yìn àwọn ti kó agbára jíjẹ owó kúrò lára rẹ̀ so igba náírà nìkan ti tẹ́lẹ̀ àwọn lè máa ná dìgbà kan bí ẹnìkan bá wá ń tajà tó bá lóun gba owó tí wọ́n ti kákó ńlẹ̀ o ṣùgbọ́n wọ́n máa gba wọ́n máa fẹ́ gbẹ̀rún kan wọ́n máa gbà nípò àpò mẹ́rin wọ́n máa fi àpò méjì wọ́n máa fi gba ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ṣé eléyìí tí ò sínú rìbá ìdílé rẹ̀ ni tí wọ́n bá gbà kí ló ti fẹ́ ṣe ẹ̀hẹ́n sọ́kàn fẹ́ kójọ́ lébi pépà jẹ́ pé kò ní nítumọ̀ kankan ká lè bá a máa pè ọ́ ní òpònú olùfowóṣòfò àjẹgbárun ó ní rárá o òun máa bi tóun ó gbégbà tóun ó títí tóun ó fi lọ gba owó tuntun tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹgbẹ̀rún kan gbọ́dọ̀ dípò ẹgbẹ̀rún kan ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta gbọ́dọ̀ dípò ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta. bákan náà ẹni tó ní ẹ máa kówó tí ẹ ní lọ́wọ́ wá wọ́n bọ́ wọn sì kó lọ CBN tí wọ́n fi fi gba pépà tuntun àmọ́ wọ́n máa fi iye báyìí gba iye báyìí rìbá lò náà nítorí pé àbálò àbábọ̀ rẹ̀ owó lọ́sà padà fi gbà bó bá yẹ pé ó ti di pépà pọ́nbélé tí ò ní tu màmá ńlọ wá ń ṣe báwọn á sọ pé bóyá o fẹ́ kójọ fún ìtàn ọ̀fẹ́ máa fi pìtàn fáwọn ọmọ àtàrọ̀ ọmọdé ọmọ tiẹ̀ pé owó tí wọ́n ń ná gbà kan ni àmọ́ bó náà bá ti pọ̀ débi kan àkínlá fẹ́ fi ṣe kó fi wá kúnlé ẹnìkan lòun lè kó lọ sáwọn stéètì kan níbi táwọn ìjọba tí wọ́n ti sọ pé káwọn èèyàn máa ná so wọ́n máa gbà ń bí wọ́n lọ ná lọ́hùn owó náà lọ ń gbànú nítorí kékeré lọ́dọ̀ tiwọn àǹfààní rẹ̀ ò tí ì tẹ̀ ẹ sì mọ̀ pé àbálọ àbábọ̀ rẹ̀ àwọn alákòóso ìjọba agbọ́n bẹ̀ àwọn ní wọ́n ṣàgbàtẹ̀rù bí wọ́n ṣe báwọn èèyàn pààrọ̀ rẹ̀ sí tuntun ìtumọ̀ ẹ̀ máa ń ná lọ ni. sọ̀kíá ní ìtumọ̀ pọ̀ fẹ́ wá máa fi ẹgbẹ̀rún mẹ́rin ọ̀fẹ́ máa dín kù nínú ogún ẹgbẹ̀rún fẹ́ni tó bá kó ogún ẹgbẹ̀rún fún ọ rìbá ni wọ́n ń pele yẹn kọ̀tọ́ lábẹ́ òfin Allah. àwọn èèyàn wa kọ́ńkálukú nífura nítorí èlé koko tó bá wa àti kò dẹrùn fóníkálukú má ti torí ẹ̀ tó máa lọ lù òfin Allah òfin Allah kò gbà kí n fi ẹgbẹ̀rún kan gba tó dín sí ẹgbẹ̀rún kan kò gbà kí n fi ẹgbẹ̀rún ẹgbẹ̀rún kí n fi gba tó dín sí ẹgbẹ̀rún ẹgbẹ̀rún ọgọ́rùn-ún mílíọ̀nù ìgbọ́dọ̀ fi gba tó dín sí ọgọ́rùn-ún mílíọ̀nù owó oríṣi kan náà sì ni torí pé ìṣújú kan bẹ lára náírà lọ́wọ́lọ́wọ́ báyìí tó fi mú kí gbogbo òṣìṣì yìí kọjá haram. Mm òun náà ni pé agbọ́n bí kánìkan ni wọ́n ti láwọn kánlẹ̀ tó sì jẹ́ kíkánlẹ̀ àwọn agbọ́n bí kan àwọn alákòóso bẹ́ẹ̀ tó ń ké tantan ni pé ẹ máa gbà gbogbo ilé ìfowópamọ́ tó bá kọ̀ láti gbà ìwé táwọn fún táwọn fi ṣèjẹ̀kùn fún láti sí ẹ̀ka iléeṣẹ́ rẹ̀ lọ́dọ̀ àwọn àwọn gbẹ́sẹ̀lé so ètò túmọ̀ sí pé owó yẹn sì tún tà ń bẹ̀ wọ́n níbo wá ní Kánò wá wà sí Jọ́ọ̀sì níbo ni Kánò wà sógbómọ̀ṣọ́ níbo ni Kaduna wà s'Ógbómọ̀ṣọ́ mo bá gbowó ń jọ́ọ̀sì mo lè kó lọ Kánò bí wọ́n bá ń na Kánò mo bá gbowó l'Ógbómọ̀ṣọ́ mo lè kó lọ Kaduna bí bá ń gbà Kaduna àbí Kánò so àti wá sọ pé iye báyìí ní fi gbà rìbá lélẹ́yìn o àmọ́ tó wá pé gbogbo Nàìjíríà ti bú tòró rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe fòfin lọ́ba múlẹ̀ káríkárí ni sokò bá jẹ́ nǹkan mi àmọ́ kò tí ì múlẹ̀ káríkárí ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí tó wọlé sí pé wọ́n àti ìta gbangba tí a mọ̀ sí hudan wa bushra tó jẹ́ ẹ̀ka ìlú ìbàdàn ní ìpínlẹ̀ ọ̀yọ́ yóò tún wáyé inshàlá ní ọ̀túnla sunday tí í ṣe ọjọ́ kejìdínlọ́gbọ̀n rọ́jàb fourteen ah ìjírọ̀ kàlẹ́ndà tó tún ṣe wẹ́kú ọjọ́ kọkàndínlógún oṣù kejì twenty twenty three bàkàtà bíyà ní ọjàba central mosque láago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ nílùú ìbàdàn olú ìpínlẹ̀ ọ̀yọ́ ní ìtẹ̀síwájú tíra Ma'arijul Qabul inshallah asheikh dr sharafdin gbadebo rọjí aláṣẹ àti olùdásílẹ̀ àti Medina center ní pápá abẹ́rẹ́ lógbọ̀nsọ àwọn náà ni wọ́n sì máa dá lẹ́kọ̀ọ́ àwa tí a bá ń gbọ́ kí a sọ fún àwọn tí wọ́n ti gbọ́ Allah tó ṣe rọrùn fún wa yóò ṣọ ẹnì kọ̀ọ̀kan ju ìgbà náà lọ zero eight zero six one nine nine eight four five nine zero eight zero six one nine nine eight four five nine àti plus two three four eight zero eight three. 293896 nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six àwọn nọ́mbà tó lè jábí náà tá a lè máa fi pè wọlé fún àti bèrèbèrè kan àbí kejì tí a bá ní láti ilẹ̀ nàìjíríà àti láwọn orílẹ̀-èdè àgbáyé yòókù náà ẹ lórúkọ yín o. hello hello. yeah zero zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six ó ti já ọ̀dà ẹ jẹ́ kí a mú ìbéèrè eléyìí wá wọ́n ní ṣé ọ̀ràn yẹn ní ká ṣe bìsìmílà ṣáájú ká tó bẹ̀rẹ̀ àlùwàlá àbí àìṣe rẹ̀ ṣáájú àlùwàlá jẹ́ wọ́n tún ní ẹ jẹ́ kí a mú pèlè ẹ ló yín o ó kọ yín wa alaikum salaam wa rahmatullahi wa barakatuhu.

ẹ lórúkọ yín o wàlẹ́gùn sọ́lá àwọn ṣùgbọ́n ó kọjú ẹtí ń pè ẹgbà agbóhùnsókè jẹ́sì kílẹ̀ púpọ̀ yín àti wo ìbéèrè yín Hmm? ẹ̀lọ́ kílẹ̀ ní wọ́n ní ọ̀dá tìró òkè tọ̀ ọ̀dá ọ̀síyẹ́ alhamdulillah ẹni tó rìnrìn àjò láti lọ sí umrah ǹjẹ́ ìgbàláyé wà fún láti ṣe ju umrah ẹyọkan lọ nínú ìrìn àjò ẹyọkan àwọn olùmọ̀ tó pọ̀ jù nínú ṣẹ̀ríà wọ́n sọ pé kò sí ní tó burú níbẹ̀ ṣùgbọ́n lọ́dọ̀ ìmáàmù Malik rahmatulahi alayhi àwọn wò pé ìrìn àjò kan umra ẹyọ kan ló yẹ kó ṣe nínú rẹ̀ torí ikú ò lè bá jẹ́ ẹni tó ṣe pé ìbàbàrà Kaaba kò ní yọ dànù kúrò lọ́dọ̀ rẹ̀ àmọ́ ńgbà tó bá ti jẹ́ pé inú ìrìn àjò ẹyọ kan ṣe umra méjì mẹ́ta mẹ́rin márùn ìbàbàrà Kaaba kí wọ́n máa dínkù lójú rẹ̀ torí ẹ̀ kí eléyìí ọmọ bá wáyé alimami Malik wọ́n ní ìrìn àjò kan ọmọdé ẹyọ kan lọyọ kọjẹ eléyìí jẹba o àmọ́ àwọn olùmọ̀ tó pọ̀ jù àwọn sọ pé àwọn ò rí nǹkan tó burú níbẹ̀ wọ́n ní almultazam ń bọ̀ ní jẹbẹ àyè tí ń bẹ láàrin ilẹ̀kùn Kaaba àti alhajarul aswad òní wọ́n pè ní almultazam lára kaaba àti dáàmà kò ṣòro ǹjẹ́ ń bẹ láàrin ilẹ̀kùn kaaba sí ibi tí òkúta dúdú ara kaaba tó wà. wọ́n sì ti béèrè láti kó wípé ǹjẹ́ ń bẹ nínú súnà pé ká máa létí ro fọkùnrin. lílétí ro ń bẹ nínú nǹkan tó tọ́ lábẹ́ òfin ṣẹ̀ríà yálà fọkùnrin àbí fọkùnrin fọbìnrin yóò jẹ oge hmm. fọkùnrin yóò jẹ pé hmm. nídìí tó bá nídìí nípa Ànábì sallallahu alaihi wasallam wọn ni máa ń lé tìrò sòfin pé ẹ máa póríṣiríṣi tìrò lọ́wọ́ àlàyé ni hmm. àwọn tìrò wà tó kí wọ́n máa fi móbìnrin malẹ̀ tìrò wà tó kí wọ́n máa fi ṣe ọmọlàkejì léṣe tẹ́ tí ojú rẹ̀ àtẹni tí ọfẹ́ fìtìró ọ̀ràn rẹ wò tó bá pilẹ̀sì mẹ́rin wàhálà bọ̀ ọ́n. àwọn ti ró àdánù àwọn ti ró orí ibú mùsùlùmí ò lè sọ eléyìí jẹ́ bó ṣe jẹ́. ẹ lórúkọ yín o. Wàlẹ́gùn sálámù rahmatullahi wa barakatuh. Ó bá ń yọjú ń pè. Ìbéèrè yín. bàbá rẹ̀ kú ọwọ́ hmm. àti ìlẹ́lẹ̀ sọ ẹni tí tó láti kalẹ̀ àbúrò bàbá rẹ̀ tó jẹ́ obìnrin tí mójútó ọwọ́ àti ìlẹ́lẹ̀ fún àwọn ọmọ rẹ̀ pé ìgbàgbẹ́ pé ilẹ̀ ti di tó pé wọ́n kọ́lé síbẹ̀ wọ́n wà gbowó wọ́n wà fi lọ ra ilẹ̀ yìí fún ní orí tí bá bẹ̀rẹ̀ ìlànà ìlẹ̀ ẹlẹ́kẹ̀jì tí tí obìnrin bá ń kí sáà bá kí jọmọ ibi tá à kí jọmọ ọ̀hún ṣe ó ní ká mọ́ sí ọmọ ṣé ká ké ń ẹlẹ́kẹta ẹlẹ́kẹta ẹlẹ́kẹta ó ti yé ẹlẹ́kẹta. ẹlẹ́kẹta ni pé ọkọ ìyàwó tó níyàwó méjì sọ sálé tóun kọ́kọ́ gbẹ ó ní bí ọmọ márùn àtàwọn alágbàtọ́ mi bẹ́ẹ̀ bí ọmọ méjì. sọ gbàgbọ́gbọ́ gbàgbọ́ kan bá yóò ra ìkànnì méjì àti ìyàwó tó fẹ́ fẹ́ tó wù ní lọ́mù tò sí alẹ́ bá kú sí pé à pé ó ti lè jẹ́ bẹ́ẹ̀ ó bá gbọ́ àmọ́ kan pé kò ní kọ́ mú lára bó bá ti wù pé tó bá tó ṣe bó òun lòun ò tó owó òtún ní ọkọ ìyàwó yẹn sì ń ta ẹ pé bí ó lè jẹ́ pé àsìkò tó bá ti gbowó yẹn tó ti rà náà. kí ni mo rà fún yàrá. Kí ni ọkọ máa rà fún ìyàlé tó ti. Kí ni mo rà fún ìyàwó kí kí wá ní máa ń rà fún ìyàwó kejì tó wọ́n sì bímọ wúwọ̀. àdí nǹkan kọjú jẹun pé alápẹ̀jú ẹ̀bí ìrẹsì ọba mhm. ará ìké márùn fún ìyáálé mhm. ó tún rà bẹ́ẹ̀ fún ìyàwó. ó ti tọ́ ó ti yé ó ti yé ó alhamdulillah alhamdulillah ẹni tó ṣe pé ó fi ọmọ òrukàn sílẹ̀ sáyé tó wá jẹ́ pé àbúrò rẹ̀ obìnrin ti mójútó lẹ̀. wọ́n a rí i pé ilẹ̀ ti bọ́ sójú gbàrú ti bọ́ gbòòrò wọ́n wá fi fún àwọn ọmọ tiẹ̀ rí kí wọ́n kọ́ líle lórí owó tí wọ́n bá ń gbà fi lọ́ọ́ ra fún ọmọ òrukàn yẹn ní ibi tí owó ọ̀bà ká nítorí dájú ni pé àbòsí ńlá òun náà ni ìyá ti mójútó ẹrù ọmọ yìí kò sì ronú hmm. ọ̀kan nínú àwọn ọmọ òun náà yóò wà ní kékeré nígbà tó ń bá kú òun hmm. náà bọ́ sí ọwọ́ kọ́wọ́ táwọn náà jàǹbá rẹ̀ ní gidi olúwa ẹlẹ́dàá wa ó ṣe léwọ̀ pípé kájẹ́ni tó jàǹbá ọmọ òrukàn nípa jíjẹ owó rẹ̀ jíjẹ owó ọmọ túmọ̀ sí pé náà lẹ́ ń jẹ sínú ń ṣe ìyá ẹ̀gbọ́n o wàláì tàlá ẹ̀gbọ́n torí lábẹ́ òfin ṣẹ̀ríà iná lẹ́ ń jẹ sínú hmm. olúwa ẹlẹ́dàá sọ pé إنما يأكلون في بطونهم نارا وسيصلون سعيرا àwọn tó ń jẹ wọn ọmọ òrukàn níjà àbòsí iná ni wọ́n ń jẹ sínú ara wọn lákàáyé ń bì tó bá di lọ́la gbẹ̀ndàlùkìyàmà wọ́n wọ́n náà sàárì a abẹ allah kọ́ máa ṣàwà lọ lórí ibú eléyìí ẹsẹ̀ nǹkan àbẹ́rẹ́ níbi táwọn èèyàn bá ti jẹ́ porí wọn bá pé nítorí pé àbòsí òun tó bá pẹ́ yìí ni wọ́n ṣe ṣe ẹ̀yìn náà mà lábòsí kí wọ́n ló dé nígbà tó tọwọ́ ti ní bọ́sọ̀tẹ̀ lómi tẹ́ mà lábòsí hmm. alábòsí lọ́mìyàn torí délé ilé ọmọ náà nílẹ̀ rẹ̀ hmm gbogbo ń tẹ́ bá kọ́ lórí rẹ̀ ọmọ náà lónìí nítorí pé ẹni tó nílẹ̀ ló nílé hmm. ó tọ́ láti sọ pé ilẹ̀ ni bàbá mi fi sílẹ̀ fún mi ẹ jẹ́ ń gbalẹ̀ mi bó ṣe wà hmm. gbogbo páálí yín tẹ́ gbé sórí rẹ̀ gbé kú hmm. wọn ní kì í ṣe páálí ilé ni ọ̀dà gbé kú lórí ẹ̀. so eléyìí jẹ́ bó ṣe jẹ́ ẹjá bẹ̀rù Allah ẹjá rántí pààrọ̀ náà kù níjọ́ tá a bá kú kì í ṣe dandan kí gbogbo ọmọ ọ ti dàgbà ẹnìkan náà ni ọmọ àmójútó wọn ó lè já àwọn bọ̀dá wọn ó lè já àwọn àǹtí wọn ó lè já àbúrò tiyín ó lè jẹ́ gbọ́n ntẹ́yìn náà ń ṣe tẹ́ ẹ fẹ́ kún ṣe fọ́ọ̀mù àtìyìn náà. wọ́n ní táwọn obìnrin máa ń ṣe sọ láti ní jàmá tí ìmáàmù wọn lè gbóhùn sókè bẹ́ẹ̀ ni lópin ìgbà tó bá ṣe pé kò sọ́kùnrin kan tó lè fetí kọ́ ntí lè máàmù yín bá ń kà kò sí wàhálà ń bẹ̀. wọ́n tó níyàwó méjì ìyáálé wa jẹ́ pò ti lọ́mọ bíi márùn-ún ó tún láwọn ọmọ tí ń gbàtọ̀ ọmọ bíi méje lọ́dọ̀ rẹ̀ so iye oúnjẹ tó wá rà fún ìyáálé náà ni ó rà fún ìyàwó kékeré so ǹjẹ́ ṣé ìṣèdọ́gba wà ń bẹ̀ yẹn àbábòsí ẹni tó bá jẹ́ pé gbogbo ìgbà tí ọkọ tí ọba ti ra ń jẹ wá iye ń tọ́ rà fún ìyáálé náà ni ọ́ rà fún ìyàwó tí ò tí ì njo àbòsí nítorí pé ni wọ́n tó jẹ ráìsì kóńgò márùn tán ńjò làwọn ọlọ́mọ márùn méje lọ́dọ̀ ti jẹ tán so yẹ kó ni pé tó bá rà wá ní ìgbà tí ò sóúnjẹ kò gbọ́dọ̀ tuntun ra wá fún ẹnì kejì àfìgbà títa ẹnì kejì bá tó tán ilé ìjọba ṣèjọ. ìbéèrè lè wọ́n ní ṣé ọ̀ràn yẹn ní ká ṣe bìsìmílà ṣáájú ká tó bẹ̀rẹ̀ àlùwàlá àbí àìṣe rẹ̀ ṣáájú àlùwàlá ó ba àlùwàlá jẹ́ wọ́n ní ṣé àwọn lè ṣe bìsìmílà wọ́n ní gbólóhùn bìsìmílà ní wíwí pé ṣé ká wí sókè nínú tọ́ílẹ̀tì ó tọ̀nà àti pé ṣé inú ilé ìwẹ̀ lásán ni a ti lè wí bisimilá tá a bá fẹ́ sí àlùwàlá ni àbí àti nínú tọ́ílẹ̀tì gangan wọ́n tún wá ní àwọn gbọ́ nípa àwọn àdìsí kan tí ànábì sọ̀rọ̀ lẹ́sìlẹ̀ ń sọ pé ká máa ṣe ká máa ṣe kọjú sí àlùkíbílà nígbà tí a bá fẹ́ tọ̀ tàbí ṣe gá àwọn tún wá gbọ́ hadith míì pé àwọn ará ìlú Madina ó ní hadith yẹn ń bá wí pé ṣé lóòótọ́ ni lákòótán ìbéèrè wọn tó fara pẹ́lẹ́ wọ́n ní sábà ń lọ nínú pápá tá a sì fẹ́ tọ̀ níbi tí kò ti sí pé bóyá ẹsẹ̀ ọ̀tún lágbèwọlé ẹsẹ̀ òsì lágbèwọlé àbí ẹsẹ̀ ọ̀tún lágbèjáde wọ́n ní ṣé dandan ni ká ṣe àfikàrù ṣáájú àtìlẹ́yìn tàbá ṣe tán bẹ́ẹ̀. alhamdulilayi hadith anabi sallallahu alayhi wa sallam ó wá tó sì hàn lórí pé ṣe bísímìlá ṣáájú àlùwàlá wa. ayọkùn lọ ṣe é ó hello ó ti so ó ní ká ṣe bísímìlá ṣáájú àlùwàlá wa. Yeah tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn olùmọ̀ ń sọ pé kò fẹsẹ̀ rinlẹ̀ hmm. ṣùgbọ́n ní báyìí púpọ̀ nínú àwọn olùmọ̀ tó ń dé káyìn àwọn ní tábà wo àwọn ọ̀nà púpọ̀ tó gbà wá a pè ní hasanun la ghayri túmọ̀ sí pé hadith da'if àti hadith da'if àti hadith da'if ọ̀kan nínú wọn fún kejì lágbára ìkejì fún kẹta lágbára gbogbo ẹ̀ di hasanun la hmm. yẹn ni kó tó sẹ́rì nínú àwọn hadith yẹn òun lọ́rọ̀ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tó ní la wudu'a liman lam yusammi isma Allahi alayhi kò sí àlùwàlá fún gbogbo ẹni tó sàlùwàlá tí kò dárúkọ Allahu sí èyí túmọ̀ sí pé ọ̀ràn yẹn ní ká dárúkọ Allah ẹ dárúkọ Allah yìí kódà kó sì pé nínú tọ́ílẹ̀tì yín tó nílé ìgbẹ́ nínú iná ilẹ̀ ti fẹ́ ṣe àlùwàlá yín lópin ìgbà tó bá ṣe pálùwàlá lẹ fẹ́ ṣe bí àlùwàlá tó wọnú wẹ̀ jánábà bí àlùwàlá tẹ̀tẹ̀ fẹ́ ṣe tí ò wọnú wẹ̀ jánábà láwọn olùmọ̀ sọ pé ká sọ pé bisimilahi rahman wa bisimilah níbẹ̀rẹ̀ àlùwàlá ọ̀ràn yẹn ni ká sì dárúkọ allah láàyè títẹ̀ wà yẹn eléyìí makoro òun ní ta kórìíra ni àní hmm. tìtorí ta kórìíra kápá ntọ́jọ́ ọ̀ràn yẹn kápá tì hmm. torí ẹ̀ ẹ̀ dárúkọ allah náà níbẹ̀. Hmm. wọ́n ní àwọn gbọ́ pé nínú àdéhìí kan pànàbí sallallahu alaihi wasallam oníjẹ bá fẹ́ ṣègbọ̀nsẹ̀ àbẹ́fẹ́ ṣe ẹfẹ́ tọ̀ ẹ̀ gbọ́dọ̀ kọjú sí alqibla so àwọn á tún á gbọ́ pé wọ́n ní Madina lọ bá wí ẹ̀ ń kàn ń gbọ́ léra wọn náà ni hmm. so ẹ gbọ́ níbi tí wọ́n ti yànnàna rẹ̀ fún yín hmm. so anabi sallallahu alayhi wa sallam ó sọ fún àwọn sọ̀hábà rẹ̀ wípé ẹ ò gbọ́dọ̀ kọjú sí alqibla nígbà tẹ bá fẹ́ ṣègbọ̀nsẹ̀ abẹ́fẹ́ tọ̀ hmm. ẹ ò sì gbọ́dọ̀ kọ̀yìn sí wàlàkín sharriqu aw gharribu ṣùgbọ́n ṣe ní kẹ́ kọjú sí ìbùlà àbí ìbùwọ̀ ibùlà hmm. àbí ibùwọ̀rùn hmm. ọ̀rọ̀ ẹ ò gbọ́dọ̀ kọjú sí alqibla tọ̀ ẹ ò gbọ́dọ̀ kọjú sí alqibla yàgbẹ́ ọ̀hún hmm. kò sí nǹkan kan tí ó yí padà láti ìlú kan sí ìlú kan gbogbo olólè ayé pátákà àfà ẹ gbọ́dọ̀ yàgbẹ́ kẹ kọjú sí alqibla ẹ ò gbọ́dọ̀ tọ̀ kẹ kọjú sí alqibla ṣùgbọ́n sharriqu aw gharribu ẹ kọjú sí ibùlà àbí ibùwọ̀rùn eléyìí tá àti ibi tó bá dàbí Madina hmm. ńṣe ni kẹ́ ẹ máa kọjú sí bùlà ọ̀rùn tẹ́ bá fẹ́ yàgbẹ́ àbẹ̀fẹ́ tọ̀ hmm. ẹ kọjú sí bùwà ọ̀rùn tẹ́ bá fẹ́ yàgbẹ́ àbẹ̀fẹ́ tọ̀ hmm. Madina lélẹ́yìí bá wí àtìlú tó bá dàbí Madina kọ́dà kọ́ jẹ́ pé àtòdìjẹ́ Madina gàgà ni bíi al Ni ní Madina ibi táwọn kọjú sí tí wọ́n bá fẹ́ ṣe sọ̀lá òun náà ni bùwà ọ̀rùn ah, òun náà ni ah, gúúsù gúúsù ni wọ́n máa ń kọjú sí tí bá fẹ́ ṣe sọ̀lá ní Madina tó ní Yaman ibi táwọn máa ń kọjú sí tó bá fẹ́ ṣe sọ́lá ní àríwá so anabi wa sọ pé ẹ má kọjú sálùkébìlà ẹ má kọ̀yìn sálùkébìlà ó túmọ̀ sí pé tó kọjú sálùkébìlà Madina ó ti kọjú sí gúúsù hmm. tó bá sì kọ̀yìn sálùkébìlà tó ń yàgbẹ́ tó ń tọ̀ ó ti kọjú sí àríwá kí ló wá ṣẹ́kù hmm. kọjú sí ìbùlà àbí ìbùwọ̀ oòrùn ìkọjú sí ìbùlà àbí ìbùwọ̀ oòrùn ní Madina ó túmọ̀ sí pé ó ti yẹra fún àti kọjú sí alkebla ó sì ti yẹra fún àti kọ̀yìn sí alqibla bẹ́ẹ̀ náà ni ní Yemen Yemen ibi táwọn ń kọjú sí tí wọ́n bá ti sọ̀lẹ́ òun náà ní àríwá ó túmọ̀ sí pé tó o bá kọjú sí àríwá yàgbé àbọ̀ tọ̀ o ti kọjú sí alqibla hmm. tó o bá sì kọ̀yìn sí àríwá tó o dojú kọ gúúsù o ti kọ̀yìn sí alqibla kí ló ṣẹ́kù Yemen náà ní tó ṣẹ́kù Yemen ni pé kọjú sí ìbùlà àbí ìbùwọ̀rùn hmm. tẹ́lẹ̀ yìí bá ti yé wa àjẹ́ pé ọ̀rọ̀ kọjú sí ìbùlà àbí ìbùwọ̀rùn ọba Madina àti ibi tó bá dàbí Madina àti ibi tó tún jẹ́ Madina ibi tó bá wì ṣùgbọ́n ní Nàìjíríà ń bì ọ gbọdọ kọjú sí alkibla ọ gbọdọ kọjú sí alkibla tọ̀ níbo lọ́wọ́ sẹ́kù ìyẹn ni pé ibi tó ní Nàìjíríà tí tó o ti kọjú sí tó bá sì kọjú o ti kọyìn sí kí lọ́wọ́ sẹ́kù kọjú sí gúúsù àbárèwá hmm. ìyẹn ni pé tẹ́yìn ọba ṣègbọ̀nsẹ̀ abẹ́sẹ̀ tàn bí ẹ kíyèsí ṣé gúúsù ni mo kọjú sí àbí àríwá ni mo kọjú sí hmm. tó mo wá kọjú sí àlùkébílà tọ̀ mo kọjú sí àlùkébílà yàgbẹ́ ibi yòówù ó lè jẹ́ ibùdójúkọ àlùkébílà láyè yòówù tó bá wà láyé sọ́ba òde gbayawu lásán wí ni àbí tó bá jẹ́ pé inú ilé tí wọ́n kọ́ ni mo ti ń yàgbẹ́ hmm. ilé tí wọ́n kọ́ ni mo ti ń tọ̀ eléyìí àwọn olùmọ̀ tó pọ̀ jù wọ́n sọ pé lópin ìgbà tó bá ṣe pòde gbansasa ló ti ń yàgbẹ́ òde gbansasa lọ́ba ti ń tọ̀ àmọ́ tí nǹkan kan bá dí gàgà wájú rẹ àbí gbogbo ẹ̀gbẹ́ẹ̀gbẹ́ rẹ o lè kọjú sí gbogbo ibikíbi tó bá gbà tọ́ílẹ̀tì inú ilé yín tó ló ti fẹ́ tọ̀ ibẹ̀ ló ti fẹ́ yàgbẹ́ kò sí wàhálà ń bẹ̀ yẹn eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ wọ́n ní táwọn bá ti wá ń ṣègbọ̀nsẹ̀ ní òde gbayàwó àbí bẹ́ẹ̀ làwọn ti fẹ́ tọ̀ tí àwọn ò ti ní ṣàdúà táwọn ò ti ní sọ bí eh, àwọn ò ti ní ṣàdúrà káwọn tó wọ ọbẹ̀ táwọn hmm. ò tún ṣàdúrà kan ni àbí báwo àbí kí ni àwọn ò ti ní gbẹ́sẹ̀ ọ̀tún kan eh, àbẹ́sẹ̀ ọ̀tún. kí ẹsẹ̀ tó ṣe pé gbansafa ni bí o pápá tó ṣe pé àwọn kò nílò àyẹ̀sẹ̀ gbẹ́sẹ̀ ọ̀tún wọlé mm-hmm. àyẹ̀sẹ̀ gbẹ́sẹ̀ òsì wọlé gbé tọ̀tún jáde táwọn ṣe àkárì sáájú. ó ṣe mọ̀nà ó ṣe mọ̀nà ó ṣe mọ̀nà ibi gbẹ lọ́fẹ́ yá ibi tọ̀ lọ́fẹ́ tó ṣé ibi táwọn anábì sallallahu alaihi wasallam àtàwọn sàhábà ti ń ṣe gbọ̀nsẹ̀ láyé jọ ṣé èsì òde gbansasa náà hmm. so ibi tó ti ṣàdúrà ní pín ìgbà tó bá ti débi tó ti fẹ́ yàgbẹ́ yẹn hmm. tó bá ti ń bọ́ sókòtò rẹ lẹ́yìn tó ti tó ti bẹ̀rẹ̀ sílẹ̀ kì í ṣe pé dúró ló ti máa bọ́ sókòtò tó rẹ́ lómi najú sọ̀kan tó fẹ́ wù ọ́ o hmm. ti bẹ̀rẹ̀ sílẹ̀ ọ̀hún à ń bọ́ sókòtò nídìí rẹ hmm. bó ń ṣe ń bọ́ sókòtò náà máa ṣàdúrà bisimilah allahumma inni a'udhu bika minal khubuthi wal khaba'is tó bá ti wá yàgbẹ́ tán tá yàgbẹ́ tán tó ti tábà tó ti dìde tó gbẹ́sẹ̀ àkọ́kọ́ gofranak ibi tó ti ṣàdúrà. Jazakumullahu khairan Sheikh ah, Abu Maimuna láti Àbújá ah, wọ́n ní ọjọ́ mélòó ni ìgbàláyé wà fún ọjọ́ mélòó ni ìgbàláyé wà fún adà láti máa ṣe kọ́sìrì lẹ́yìn odi láì lérò wípé àwọn fẹ́ máa gbé lẹ́yìn odi lọ títí ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí tó wá létí pé tọ̀ ọ̀dà ẹ jẹ́ ká mú pèlè ìnà ẹ̀ ló kọ́ yín bí ẹ ti ń pè. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh ṣé ó kọ́ yín bí ẹ ti ń pè o. àmì ìbéèrè yín. ẹjọ́ àwọn tẹ́lifí kan fún wa nínú àwọn wọ́n sọ̀rọ̀ ṣe sẹ́yìn pé èèyàn gbọ́dọ̀ já ìwọ ẹbí. ẹni tó bá jẹ́ pé ẹbí ẹ̀ ó hùwà bàjẹ́ sókè ìlú tó bá jẹ́ pé ẹnìyẹn gangan ni tó ń ṣe àtọ̀rọ̀ bí ọwọ́ tó bá ti tẹ̀ jẹ́ni ò sí ìjábọ̀ ẹbí. ẹ̀kejì ìlú tí ó jẹ́ pé wọ́n ṣe ẹ̀ fún ìṣọ́ra àti ìṣọ́ra fúlàdà wọ́n ṣe ní ọ̀ràn ilẹ̀ kí ni àwọn òfin ṣẹ̀dá dálé lórí fún mùsùlùmí tó ń gbé rúdú rẹ̀. ọ̀dà ọ̀lẹ́gùn sílẹ̀mù àti ìrìnkàn tí ó ẹ lórúkọ yín o. Aleykum salaam wa rahmatullahi wa barakatuhu. Ní àwọn ọkọ̀ yín. Láti Yànà. Láti Yànà lókùtà. Ìbéèrè yín.

èèyàn bá fẹ́ ṣe tó fẹ́ ṣe tọ́lá ó ti wá ṣe ojú ó ti ó ti yà sí ojú tán bàbá wa ṣe tán ọmọ ẹ̀ wá ó wá yà sí ó wà lọ ó wà lọ ìmọ̀ra fún ṣé ó ní láti ṣe ojú rẹ̀ padà àdúgbò yìí. ọ̀dà ó ti yé. alhamdulilayi. ayakunle ṣe ẹ jẹ́ kí máa fi àsìkò yìí tó wọlé tí pé wá àsìta gbangba tí a mọ̀ sí hudan wabu ṣọ̀rẹ́ ká ti ìlú ìbàdàn yóò tún wáyé inṣàlá lọ́tùnlá ọjọ́ àìkú sunday tí ṣe ọjọ́ kejìdínlógún rọ́jà fourteen forty four ah ejirọ́ kàlẹ́ndà tó tún ṣe déédéé ọjọ́ kọkàndínlógún oṣù kejì twenty twenty three bàkàtà bíi alágọ́ mẹ́wàá àárọ̀ gẹ́rẹ́gẹ́ ní ọjọba central mosque ìlú ìbàdàn olú ìpínlẹ̀ ọ̀yọ́ ní ìtẹ̀síwájú tíra ma'arijul qabul asheikh dr sharafdin gbadebo rọ́jí aláṣẹ àtọ́jàsílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́dẹ́lógún ọ̀sẹ̀ ni wọ́n sì mọ̀ dáa lẹ́kọ̀ọ́ àwa tí a bá wà nílùú ìbàdàn àtàrí díẹ̀ ká bá ti ń gbọ́ báyìí ká máa sọ fún àwọn tí wọ́n ti gbọ́ aláà yóò ṣe ràn fún wa inshallah náà ṣe. ẹni tó bá rìnrìn àjò lókun ìgbà tó bá ti yóò máa pé sọláàtì rẹ̀ ni màtí tó bá lò níbẹ̀ kò bá ti tó tó fi ṣe ogún sọlá onírìn àjò ni ọ wọn máa ṣe kọsùrù sọlá hmm. àmọ́ kó tún wà lọ mọ tó bá ń pèpè fún sọlá ọba ìwọ onírìn àjò wí ọbẹ ni ti ń gbélé wí ṣé wọn jókòó kanu yàrá òní lọ sí sọláàtì ni tó bá ti lò lọ mọ́ṣáláṣí tí wọn bá gbọ́ láàyè láti jọ pé kí wọn onírìn àjò kò ṣe ìmáàmù fún wa ọ̀rọ̀ kó sọlá tó ní rákà mẹ́rin kùrùsì méjì kọsẹlẹ irú sọ̀láàtì tí ìmáàmù bá ṣe òun náà nìwọ náà ṣe. ẹni tó béèrè tó béèrè láti UAE wọn nígbà táwọn ti gbọ́ pé àwọn gbọ́dọ̀ jákùn ọ̀bí táwọn bá wá lẹ́nìkan nù mọ̀lẹ́bí sí àwọn tọ́jọ́ darun tó ṣe pé ń da omi àlàáfíà lù ń dà láàmú táwọn bá wá jẹ́ pé àwọn làwọn sátọ̀nà àti olùrànlọ́wọ́ fún ìjọba tíjọba fi rí mú ṣé lẹ́yìn ò sínú wípé àwọn jẹ́ ẹni tó ti jákùn ẹ̀bí kò sí nínú pé jákùn ẹ̀bí hmm. nítorí pé tí ẹ̀yin bá fi sílẹ̀ tó bá tẹ̀síwájú pẹ̀lú dídá omi àlàáfíà lóru tó jẹ́ pé pákáleke àìrẹ́dọ̀ fi lórí òróǹro òun náà lọ gba tìbútò róòlù ẹ̀yin náà ò ní rí légbé ẹ̀ní rọ́nà gbà gbogbo èèyàn tí ń bẹ náà lò wọ́n jẹ́ pé ọmọ ìyá yín mọ̀lẹ́bí yín òun náà lẹni tí ó da síbàsíbà bá ìgbésí ayé yín kẹ́ kúkú sálámí rẹ̀ wọ́n rà mú kí wọ́n bá yín tún wa rẹ̀ sí i ń bẹ nu pé ẹ ṣe dáadáa sí i nítorí pé a kì í ran ara ẹni lọ́wọ́ lórí ìbàjẹ́ a kì í ran ara ẹni lọ́wọ́ lórí ká máa dárúkèrúdò sílẹ̀ àmọ́ ń ṣèrànlọ́wọ́ fúnra ẹni lórí àti ṣe dáadáa lẹ́yìn ìgbà tẹ́yìn bá ti kọ́kọ́ pè tẹ́ ẹ bá wí tẹ́ ẹ bá sọ tí sòdodo ọ̀rọ̀ jáwọ́ nínú ìwà tó ń hù yìí jẹ́ni tó ṣe pé ìwọ náà máa ṣe dáadáa gẹ́gẹ́ bí ará yòókù ọwọ́ akọ ó lóun ní gbọ́ òun ní gbà kò sí nǹkan tó burú pé sálámì rẹ̀ wọ́n láwọn àyè kan wà nílé ayé níbi tí wọ́n ti máa ń ṣe eh, health insurance eh, kéèyàn fi owó kan kó fi dógò sọ́dọ̀ ìjọba láti fi ṣe àdójúkọ àwọn àpèníjà tó bá ṣẹlẹ̀ sí nípa ìlera rẹ̀. bẹ́ẹ̀ pé owó yẹn nígbà tí nǹkan bá ṣe owó yẹn náà ni wọ́n máa mú nínú rẹ̀ láti tọ́jú rẹ̀ àyàfi tó bá yẹ pé iye tí wọ́n san kì í ṣe ìtọ́lọ títí tí wọ́n padà tún máa béèrè pé kò sanwó mi sọ́tọ̀ kí èèyàn kó kópa ń bẹ̀ pàápàá jùlọ tó bá tiẹ̀ jẹ́bi tí wọ́n ti tú láṣì rẹ̀ tán làbọ̀ yàn lọ́rùn àtọ́bá ikú wọn làbọ̀ lọ́rùn tó sì rí bisá eléyàn ọ̀tọ̀ àmọ́ tó bá pọ̀ bá lè rí ibi sá ntọ́tọ́ náà ni kíkọ́ ọmọ kópa ń bẹ̀. Hmm. nítorí pé kíkópa ń bẹ̀ ó ń bẹ nínú fífi àyè sílẹ̀ fáwọn èèyàn láti jẹ́wọ́ wa lọ́nà tí ọ̀tọ̀. Hmm. nítorí tọ́dún kí n pè ń gbà mí nǹkan lè má ṣèyàn tí ó gbéyàn lọ sọ́spítù. Hmm. so owó òun tó bá sì ti gbà àgbàgbé ni kò sínú pé òkè tó bá pẹ́ àwọn ẹni tí ń ṣerú ètò yẹn náà sọ pé lọ́dún yìí o ò bùkátà sí kọ́bọ̀ ka kúkú bọ rẹ́gísítà rẹ̀ fọdún tí ń bọ̀ hmm. kò bá ti sí nǹkan tó ta kò fin ṣẹ̀ríà ń bẹ̀. Hmm. ẹ mọ̀ kó fin ṣẹ̀ríà yìí kò yí ọ̀pọ̀lọpọ̀ hmm. àwọn mọ̀ pé ẹ̀yin ah, náà tún dà kọ̀ da torí pé ṣẹ̀ríà ò fàyè lẹ̀ sẹ́nì kankan láti jẹ́wọ́ rẹ̀ lọ́nà àìtọ́. ní ìsìngbà tí mi bá san hundred thousand gẹ́gẹ́ bí health insurance so fọdún kan yun in bukata hospital so ẹ̀tọ́ wo lẹni tó gbowó yẹn ní láti jẹ́wọ́ ó lẹ́tọ̀ọ́ láti jẹ́ ok nísìnyí káyí pé wọ́n gba owó health insurance lọ́wọ́ mi hundred thousand mo lọ sọ́spítù lódodo ṣùgbọ́n gbogbo charges eléyìí tí wọ́n á charge mi lọ́dún kan yẹn gbogbo òjò ẹgbẹ̀rún mẹ́tàlá lọ hmm. tí wọ́n kó change fún mi hmm, hmm, wọ́n ní kó change fún mi ọ̀dà mo lọ sọ́spítù náà owó tí mo ná lọ́dún yẹn ó jẹ́ two hundred and fifty thousand pẹ̀lú ẹ̀tọ́ wo làwọn ò fi gba one fifty tó kù lọ́wọ́ mi níbo làwọn ò ti rí tó ń torí délé islam ò fara mọ́ eléyìí ìjọba àmọ́ tó wáyé pé ọ̀bá rọ́nà tó àwọn ti tú láti rẹ eléyìí nǹkan mi obìnrin tó pè láti Ogun State wọn ní táwọn bá ń ṣe àṣùbà magreba àti ọ̀ṣà gẹ́gẹ́ bí obìnrin ṣé káwọn máa kí ó sókè lọ́lọ́lá jù ní àbíbá o ẹ wò wò tó bá jẹ́ pé ẹlòmíì tó yàtọ̀ sọ́kọ yín tó yàtọ̀ sọ́mọ yín bàbá àbẹ́gbọ́n àbábúrò yín lọ́kùnrin ẹni tó bá ti yàtọ̀ sáwọn eléyìí tí bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́ni gbọ̀n sókè àmọ́ àwọn ẹni tó tọ́ pé kí wọ́n gbọ̀n yín kò sí nǹkan tó burú ẹgbẹ́ yín sókè ẹ̀ka kí ó gẹ́gẹ́ bí ọkùnrin sallu kama ra'aytumuni usalli ila nabawi ẹ̀yin náà máa ṣe sọ̀lá gẹ́gẹ́ bí ẹ ti ṣe rí i pé mò ń ṣe sọ̀lá. wọ́n á ní ẹni tó bá ṣe lóyún tí wọ́n á jẹ́ pé ń ṣe tíkọ́tíkọ́ ó ṣe bí ọ̀sẹ̀ kan kò lè dìde ńlẹ̀ ń sá ń lọ́nú mọ́lẹ̀ ni bóun ni ó ṣe máa ṣe sọ̀lá bí ṣe ń lọ́nú mọ́lẹ̀ ń sá ń jẹun. Hmm. so nítorí ti eléyìí báyìí yóò máa ṣe sọ̀lá tirẹ̀ bọ́ bá ṣe gbà náà ni kí n wá máa pa sọ̀lá ti jẹ kí n máa fi ráre kọ́ wá fún wa máa pọ́sẹ̀ kan kí n pé bò ní sísan padà àìlákàsí fẹ́sìn ni wọ́n ń pèlè yìí hmm. torí pé kú ń bẹ hmm. a lè ti kú láàrin yẹn kí làbá sọ fún Allah hmm. torí délé gbogbo sọ láti yẹn ẹ ti fi ráre lámàmà fi ráre òfin ṣẹ̀rí àwa sọ pé ẹni tó bá màmá fi sọ láti ráre lámàmà fi ráre láì kò sí ìdíwọ́ kan torí pé ìdíwọ́ tó mú yín tẹ́ bá pè láàrẹ̀ àárẹ̀ yẹn kò kọ dínà kẹ́ jẹun ó sì dájú pé kọ̀kọ́ dínà kẹwẹ̀ ẹni bá ṣe ọ̀sẹ̀ kan ní dùbúlẹ̀ tí ó wẹ̀ yóò máa rùn bí òkú ni ó dájú pé ń wẹ̀ bẹ́ẹ̀ bá sì wẹ̀ sàǹsàn ẹ̀ ń fi tówẹ́ẹ̀lì nura so ń tọ́ dájú náà ni pé tígbẹ́ bá gbọ̀n yín bẹ́ẹ̀ ń ṣe ń lọ́nu mọ́lẹ̀ o ẹ̀ ìdàgbẹ́ síbi tẹ́ ẹ wà ẹ̀ sì tọ̀ síbi tẹ́ ẹ wà àwáwí ò sí o torí ẹ máa mà fi sọ láti yẹn ráàrin ni àfi kẹ́ máa tọrọ àforíjì títí lọ́jọ́ kú yín bóyá olúwa ọ̀jẹ̀ foríjì ayẹ́kùnrin ọ̀ṣẹ́ ìgbàfẹ́ ìbéèrè wọn ìjọ ọ̀nà kan wá wà tí wọ́n lè fi pé àwọn sọ láti kan fi fi sílẹ̀ bí ọdún mẹ́fà. náà láti sọ yẹn kò sí. ẹ jẹ́ kí n mú ìbéèrè lè wá ṣùgbọ́n síwájú ìgbà náà ẹ jẹ́ kí n mọ fi tó wa létí pé wà síta gbangba tí a mọ̀ sí bódà wọn gúúsù ẹ̀ka ti ìlú Ìbàdàn ayé ó tún wáyé ní ọ̀túnla Sunday ọjọ́ àìkú tí í ṣe ọjọ́ kejìdínlọ́gbọ̀n Rọ́jà fourteen forty four AH ìjírọ̀ kàlẹ́ndà tó ṣe déédéé ọjọ́ kọkàndínlógún oṣù kejì twenty twenty three bàtà tàbí alágo mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ ní ọjà bá Central Mosque ní ìtẹ̀síwájú tíra Ma'arijul Qabul àwa tí a bá ń bẹ nílùú Ìbàdàn àtà ìgbẹ́ tá a bá ń gbọ́ báyìí ká máa sọ fáwọn tí wọ́n ti gbọ́ Allah yóò ṣe ràn fún wa yóò ṣèwájú ìgbà náà lọ Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ̀jì aláṣẹ àti olùdásílẹ̀ Al-Medina Center ní pápá abẹ́rẹ́ lógún náà ṣàwọn náà ni wọ́n sì mọ̀ dára lẹ́kọ̀ọ́ láti Ghana wọ́n ní ṣe Islam fara máa kama ṣe subhanallah alhamdulillah allahu akbar mẹ́tàlélọ́gbọ̀n mẹ́tàlélọ́gbọ̀n ta máa ṣe lẹ́yìn àwọn sọ̀ràwá àti ọ̀ranyàn wípé ká máa ṣe nígbà tá a bá ṣe àwọn náfìlà wa náà rárá o obìnrin tó tún béèrè ń béèrè pé tóun bá ti sàlù alátán tó sì pé lẹ́yìn rẹ̀ wọ́n á lò ń gbọ́ ọmọ ọmọ yàgbẹ́ sóun lára báwo ni ìgbà yẹn lẹ́kàn fọ̀nù tó bá yàgbẹ́ sí yín lára bí bọ́ọ̀mà tábà kọ̀ bàlùwà là ń jẹ́ so ẹni tó ní tí àwọn máa ṣe subhanallah walhamdulillah wallahu akbar mẹ́tàlélọ́gbọ̀n mẹ́tàlélọ́gbọ̀n lẹ́yìn sọ̀lẹ́tù tó jẹ́ náfìlà kò sí wọ́n gbà wá pànàbí máa ń wí lẹ́yìn ọ̀ranyàn ni ànábì sì ṣe lójú kòkòrò ká máa wí lẹ́yìn anya yẹn kì í ṣe lẹ́yìn náfìlà. láà hmm. uh, brother abdulkadri láti port harcourt wọ́n ní rasulillah sallallahu alaihi sọ pé àdúrà nìkan iná ni ó lè yí kádàrá padà wípé ǹjẹ́ àdúrà yìí lè yí ìjọ tí allah subhanahu wa ta'ala ti kádàrá pé èèyàn kú ṣé ó lè yí padà àsìkò yóò sì síwájú náà lọ́jọ́ tó so àdúrà náà ló lè yí kádàrà padà ṣùgbọ́n ló sọ pé òun ò ẹ̀mí ẹnìkan lára ń gbàtọ́jú ọkù rẹ̀ bá pé ó lè fi ọ̀rọ̀ alukur'ani fi challenge ọ̀rọ̀ hadith nítorí pé alukur'ani kì í takò hadith hadith kì í ilé lọ ti ẹ jẹ́ kí ẹ lórúkọ yín tí yẹn máa fi eyín gé ìran ọwọ́ ó ti yé ẹ ló kọ yín o wàlẹ́gùn sálọ́run rahmatullahi ó gbẹ̀mí ọdún pé ìbéèrè yín ìbéèrè wọn kọ́kọ́ kí ṣètò àníkọ́lọ́ àwọn àlọ́ rẹ̀ ní wọlé dáadáa àmín àmín àlọ́ àtàwọn ọmọkọ́lọ́ àwọn àtàwọn ìṣọ́ àmín àmín gbogbo ògbìyànjú wọn lọ́sàn-án lóru lórí ẹ̀sìn Islam bẹ́yẹn Islam ti yá wọn yà ọlọ́mbà wọ́n gbà àti wọn ládàá. àmín àmín. ìbéèrè ni pé eh, gẹ́gẹ́ bá ti mọ̀ wípé kéèyàn máa yá àwọn ẹ̀ka lọ́dọ̀ àwọn eh, electro provider hmm. ara wọn ni. Hmm. Ah, mo wá ní báwo nípa data wọn tí wọ́n ní sẹ́wà ní ẹ̀ka nǹkan pé ẹ lè fi ẹ̀rẹ̀ yẹ bọ́ọ̀lù ẹ̀rọ data. ẹ máa sàn ẹ báyìí. tó ti yé ẹja mẹ́yọ̀ kan torí ọjọ́ tó ti lọ ẹ má bínú tó bá ti lọ́sẹ̀ wọlé padà. àwọn ní kí ni ìdájọ́ máa ṣe gé kan náà gé kan náà kì í ṣe nǹkan tó kọ́rọ̀ pé ìdọ̀tí máa bẹ́ẹ̀ ní ìkànnà náà ni so kí wọn bá sì lọ jẹ ìdọ̀tí àti rí ọ̀rọ̀ sọ lórí ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ ó ń gbéni lọ sídìí rìbá báwo wá ni táwọn máa ń ya dátà náà kọ́ sòtò bá ti jẹ́ pé iye dátà tí wọ́n ya yín iye owó rẹ̀ ni wọ́n gbà wọn ò ní dínkù nítorí pé ẹ bá fẹ́ yáwó gbà òun náà kò sí nǹkan tí ó burú mbẹ àmọ́ tó bá pé wọ́n dínkù sí tẹni tí ó ra dátà lẹ́ẹ̀kan náà tó sì lóde lẹ́ẹ̀kan náà sokọtọ ń tiẹ̀ náà rìbá náà ló náà jẹ. ayọkùnrin ọ̀sẹ̀ tí wọ́n bá tún wá lékún kọ́ tí wọ́n á lé dẹ́ta nǹkan. àbùkátà pé kí wọ́n lékún tẹ́ ẹ bá lè tẹ nọ́mbà tó tán fi lékún àti pé ń tẹ́tẹ́. lẹ́yìn hmm. ìjẹ́bù sí. ibi láti máa ṣẹ́rin lóró ní inṣàlá ọjọ́ mẹ́jọ yìí láti máa pàdé kí aláàkóso àgbà náà ọkọ̀ pàtàkì lọ́wọ́ alimadina center ní pápá rẹ̀ lógbómọ̀ṣọ́ tí wọ́n ṣe agbátẹrù ètò yìí kí aláàkọ́ bá fi ṣe àlékún lọ́dà àti ìtẹ̀síwájú rere fún wa ọgbọ́ pàtàkì lọ́wọ́ Sheikh Dr. Sharafdin ìbádébọ̀ ọ̀rọ̀ jẹ́ aláṣẹ asọ́gbà sílẹ̀ ìmọ̀dínà sẹ́ńtà ní pápá abẹ́rẹ́ lógún ìjọ tí wọ́n ti gbé sí àwọn ìbéèrè wa lọ́lọ́kan ìjọ̀kan láti ìgbà yíwá ọgbọ́n pàtàkì lọ́wọ́ àbúzẹ́ínà tí wọ́n dìjọ kọ́ orin wà pẹ̀lú broda abdulwadud àti broda waliyullah jazakumullahu khairan ọlọ́dún níbi lọ́lọ́kọ̀ mi títí ọjọ́ mẹ́jọ ìní assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.